adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀ka sí a parí ọpá ìgbólóhùn alhamdulillahi rabbil asadi ọlọ́run bá kú ní ọdún èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé kọ́lọ́mọdé kúrò ẹnu gbèsè ayé wa bákan náà asadi ọlọ́run bá kú nínú gbogbo tí jẹ́ aburú ẹ̀mí bá àlá ọba tí a dó fẹ́ fún yìí ọpẹ́ tó pẹ̀lá ọpẹ́ tó pọ̀lá dó fún ọba yìí náà ni ayè lógo ọba yìí náà ni agbàgbọ́ tọkàntọkàn ọba yìí náà ni à ń gbára lé lórí gbogbo ṣe wa ètò tóbi ètò kéré ń bẹ alẹ́ lómi ìta lè gbára lé ọba yìí náà là ń wá láláforíjì ló gbogbo ẹ̀ṣẹ̀ wa ètò kéré ètò tóbi ìta àmọ́ àmọ́ dá ètí gbàgbéra mú wa dá ìtàn dásí wa lọ́rùn ìtàn àti ẹ̀mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kọ́nùmọ́sà fúrú ẹ̀ṣẹ̀ wa jìn wá ọ̀dọ́ba iná ìlà tí ń wá ìrànlọ́dún gbogbo àdáwọlé wa ọba iná ìlà ń sá lọ́sọ́dọ̀ ẹ̀ kó sí àlékún ìmọ̀nà fún wa ọ̀nà tí a wà lójú ẹ̀ yìí tá a wà lọ́nà yìí kó túbọ̀ jẹ́ kí ọ̀nà náà yé wa sí i bó ti fi títẹ̀lé ọ̀nà náà kó rọ̀ wá lọ́rùn láti tẹ̀lé sí i tó gbogbo gbàlá máa sọ pé ihdina siratal mustaqim ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin dojúmọ́ la ń tọrọ àlékún ìmọ̀nà ìdóso lójú ọ̀nà ọlọ́run ìtọ́sọ́nà sí lórúkọ àdáwọlé wa bá a ṣe gbọ́ náà bá gbọ́ ìtọ́sọ́nà sí bá a ṣe sin ọlọ́run ìtọ́sọ́nà sí bá a ṣe hùwà ìtọ́sọ́nà sí ọba yìí ẹni ọba fi mànà ní ọmọ jẹ́ ni ọba yìí ẹni ọba sọnù kò sí ẹni tó lè fi mànà àwa jẹ́rìí ìpinnu sánmà àtìlẹ̀ àlẹ́ lomi ọkàn náà ni kò kọ̀ lọ́ba kan kọ̀ lẹ́lẹ́gbẹ́ kọ̀ kò níyàwó kò bímọ ọ̀kanṣo náà ni inú sánmà ẹ̀yọ̀kan náà ni agbára rẹ̀ náà ló fi ń darí sánmà àtìlẹ̀ títóbi ọlọ́run náà pípọ̀ lórí ọlọ́run ọba náà bẹ́ẹ̀ la wá jẹ́rìí pé aṣíwájú wa ọ̀rẹ́ ayò wa àyànfẹ́ wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ lọ́ba ní ṣoṣọ́ lọ́ba ní. Ike ọlọ́run ọlọ́run tó pọ̀ tó bu àyà kọlọ́run bá ní dàlù ìkẹ́ ọlọ́run ọlọ́run tó pọ̀ kó wà ní dàlù gbogbo ajá jíṣẹ́ ọlọ́run bá síwájú ẹ̀ ọlọ́run kẹlọ́run tó pọ̀ kó bá ní dàlù gbogbo àwọn tí wọ́n gba ọlọ́run bá gbọ́ nípa sàyànà Muhammad sàlá nígbà tó lọ́wọ́ bá sí ní òjíṣẹ́ ọlọ́run tí wọ́n yẹ tí wọ́n gbò tí wọ́n tán sórí ẹ̀ pípọ̀ níkẹ́ yìí kọlọ́run má dá lórí wọn ọlọ́run jẹ́ kó tó sáwa náà kótó sí àwọn àrọ́mọdọ́mọ wa ọlọ́mọsẹ̀ sí bẹ́ẹ̀ fún wa lẹ́ni afẹ́yàbàrà díẹ̀ kó níbi tí a wà tẹ́lẹ̀ a rí i pé ọ̀rọ̀ tí a ń bá lọ tẹ́lẹ̀ a gbé láti bi hukuku lè mari àti fil Islam makano ti mari àti fil Islam ìwọ ipò. tí Islam fún ọmọbìnrin labadori ọ̀rọ̀ hijab báwo ló yẹ kí ọmọ mùsùlùmí mùsùlùmí bó ṣe kó múra ṣùgbọ́n lè ní gẹ́gẹ́ bí àsìkò tá a wà ọ̀rọ̀ tí a fẹ́ sọ lé ní òun náà ni ọlá àwọn oore tọ́lọ́wọ́ bá fi sínú oṣù Rajab oṣù keje ọdún àwa mùsùlùmí oṣù àkọ́kọ́ ni Muharram oṣù ẹ̀kejì ni Safar oṣù ẹ̀kẹta Rabi'ul Awwal oṣù ẹ̀kẹrin Rabi'u Thani oṣù karùn-ún Jumada oṣù kẹfà Jumada Thaniya oṣù keje Rajab náà ni yóò fi ṣe rajab lè ní à ń bẹnu sọ rajab filisubuli awwal min ṣe rajab à ń bẹnu ọ̀sẹ̀ àkọ́kọ́ ní sọ rajab gẹ́gẹ́ bí òǹkà tó ń bẹ ta lọ́wọ́lọ́wọ́ òní ni ọjọ́ kẹta jimá àkọ́kọ́ rajab fourteen thirty five tó jẹ́ ọjọ́ kẹta sọ rajab yìí àwọn ọlá tọ́lọ́ wa fi sínú oṣù yìí òun náà la fẹ́ yẹ̀ o gẹ́gẹ́ bá a ṣe yìí pé lọ́dọ̀ àwa mùsùlùmí inú ẹ̀sìn wa àwọn oṣù ojú ọ̀run oṣù pàtàkì gan-an oṣù ojú ọ̀run tá a kà lọ́yìí tá a kà dórí méje tí ẹ̀ẹ̀kẹjọ jẹ́ ṣàbáà tiẹ̀ kẹsẹ̀ jẹ́ Ramadan tiẹ̀ kẹwàá jẹ́ Shawwal tiẹ̀ kọkànlá jẹ́ Zulikaada tiẹ̀ kejìlá jẹ́ Zulhijja. tọ́lọ́mọba àlekọ́lá tó ń sọ fún wa nínú suratu Tawba Quran chapter nine verse thirty six ẹsẹ̀ kẹrìndínlógójì ó ní inna inda inna inda da shuhuri inda Allahi inna inda da shuhuri inda Allahi ithna ashara shahran fi kitabillahi yawma khalaqa as-samawati wal arda ọ̀nà dájú iye nǹkan oṣù tó ń bẹ lọ́dún Ọlọ́run méjìlá ní níjọ́ tó ń ti dá ilé ayé tó ń dá sánmà àtilẹ̀ ló ti wà bẹ́ẹ̀ wọ́n jọ wá pọ̀ ni yawma khalaqa as-samawati wal arda ọlọ́jọ́ tó ti dá sánmà àtilẹ̀ ló ń ti ní oṣù méjìlá tó ń fún wa. anabi muhammad sallallahu alaihi wa sallam ìgbàdí wa ń ṣe tí ń ṣe kútúbà tí ń bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ ní ájí ìgbẹ̀yìn tó ṣe gẹ́gẹ́ bí àdìsí ọ̀kanú àwọn mùsùlùmí ṣáájú Abi Bakr radiyallahu ta'ala anhu sahabiyun jalil tó gbà ó ní ànábì ń sọ̀rọ̀ lọ́wọ́ adébì kan ó lẹ́yìn ọmọ ẹ̀dẹ́yàn ẹ̀tẹ́tì ẹ̀ gbọ́ o inna zaman dárájú àsìkò dárájú ìgbà kọ́dìsítàdára ó ti yípo báyìí kayhatihi yawma khalaqa as-samawati wal-ard ẹgẹ́ bíi. ìṣe ìgbà bó ṣe wà ń jọ́tọ́ lọ́ọ́ bá àtìlẹ̀ ó ti yípo débẹ̀ báyìí ọwọ́ ni asánàtù ti jẹ́ ọdún kan ìfìnà aṣaraṣara oṣù méjìlá ni láti fi ké ọlọ́run ọba lẹ́yìn. ọlọ́run ní inna indada shuhuri indallahi ithna àti shahra fi kitabillahi yawma khalaqa as-samawati wal ard pé dáadájú yóò nǹkan oṣù tí mẹlọ́dún ọlọ́run méjìlá ni ojú ti dá sọ́mà àtìlẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam òun náà fi kí wàá ní àǹfààní àwọn oṣù méjìlá yìí tí a bá wọnú suratu bakara. Quran chapter two verse one eighty nine ọlọ́ni yasalunaka adìlẹ̀ àhílà kólíyà mawaqitu linnas wal hajj ó ní ìrìn àná Muhammad àwọn èèyàn ń bọ̀ á sì wádìí lọ́dọ̀ ẹ wọ́n ń bọ̀ á sì béèrè lọ́dọ̀ ẹ ànilẹ̀ àhílà nípa àwọn létésù hilal lẹ́yọ̀kan hilalani. oṣù méjì àlàáhìlà àwọn oṣù wọn wá bẹ́lẹ̀ nípa oṣù ìlétésù bẹ́ẹ̀ náà wọ́n sì dé lóòótọ́ náà wá bí anábìlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ àná Muhammad a máa rí lásìkò kan níbi tí oòrùn ti máa ń wọ̀ tí ọ̀rọ̀ alẹ́ tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ kíní kan ọ̀rọ̀ alẹ́ tẹ́rẹ́rẹ́ síbẹ̀ bọ́jú bá ti ń gorí ẹ̀ yóò máa tóbi sí yóò máa tóbi sí yóò máa tóbi sí ni wọ́n máa tóbi sí kò sí ní dósójú kan tọ́wọ́ tó wáá yá lọ́ba rí pé bíi tí òrùn ti máa ń yọ láti máa rí tó ti wá ń kéré sí tó ti wá ń kéré sí tọ́ba tó wáá yá àtúnlọ̀ rí tí ó tó yọ níbi tí a ti kọ́ rí kí ló dé. ìbéèrè tí wọ́n lọ bí ànábì léèrè sallallahu alaihi wasallam ó ní bí í ṣe yọ bí í ṣe tóbi bí í ṣe wọ̀ gbogbo ọlọ́wọ́ bá àná Muhammad tó fẹ́ fún wọn lésì ó rí i pé ká sọ wọn pé ó ń lé báyìí ó ń wọ̀ báyìí kò sàǹfààní kan fún wọn ìtọ́wá jẹ́ àǹfààní tí iṣẹ́ ti fi ń lé tó fi ń rí bẹ́ẹ̀ lọ́wọ́ sọ wọn pé paul sọ fún ọjọba gbẹ léèrè yíyá mo wà kí ètò lè ná sọ wọlé hajj agbékalẹ̀ fọmọ ẹ̀dẹ́ nìyà kó máa fi máa sìkò mawaqitu linnas kó máa fi máa sìkò gbèsè ayé ẹ̀ ọmọnìyàn wal hajj kí wọ́n tó máa fi máa sìkò ṣe hajj ọlọ́run wa kọ́ ni benefit tí ń bẹ lára mú o ní pé tawkid wíwá tó ń wá yẹn kẹ́lẹ̀ fi màsìkò ni láti wá rí pé ọ̀pọ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn láàlè ṣe àfi ká mọ̀ nípa oṣojú ọ̀run fàpọ̀ rẹ̀ Ramadan tó jẹ́ oṣù kẹsàn-án oṣojú ọ̀run tá a bá mọ̀ gbàwo ní òde àní gbàtà bẹ̀rẹ̀ Ramadan làáfi máa ṣèkò àwẹ̀ nígbò làwẹ̀ bẹ̀rẹ̀ parí hajj zulhijja ni máa ń wá ọjọ́ kẹwàá zulhijja là ń pè lọ́jọ́ ọdún ọjọ́ kẹsàn-án lọ́jọ́ àràfá tá bá mọ̀ ń pa bẹ́ẹ̀ náà bàbá yọ sàká mùsùlùmí gidi ọ̀hún ni ó fi dìtàmì ọdún sàká ń tà máa yọ lẹ́ẹ̀kan lọ́dún ni oṣù ọ̀hún ni ó fi dìtàmì tó yẹ kí obìnrin mùsùlùmí ṣe lẹ́yìn ikú ọkọ ẹ̀ tó yẹ pé obìnrin yìí ẹjọ́ oṣooṣù ẹ̀ bá ti dá yẹn ni pé kì í ṣe ti ń sojú oṣooṣù mọ́ ẹjọ́ oṣooṣù rẹ̀ ọ̀wá mọ́ ó ti dàgbà débi pé ẹjọ́ oṣooṣù rẹ̀ ọ̀wá mọ́ tàbí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí i látara àìsàn kọ̀rẹ́jọ́ oṣooṣù mọ́nú gbèsè ayé ẹ̀ tá a bá fẹ́ kà oṣooṣù ọ̀rẹ́ láfi kà tàbí ọkọ tiẹ̀ kọ pé mi ò fẹ́ ẹ gẹ́gẹ́ bí islam gbogbo kó lé ọkọ lójú ẹsẹ̀ yóò sì lóṣù mẹ́ta pẹ̀lú ọkọ yẹn lẹ́yìn gbọkọ tó gbóhùn ọfẹ mọ́. pẹ́ẹ́pẹ́rú obìnrin bẹ́ẹ̀ náà ẹ̀jẹ̀ sọ̀rọ̀ wàá má kásẹ̀ kejì oṣù rẹ̀ ńgbà tí imam nasafi abubaraka tó tẹ sọ ó ní gbogbo tí bá jẹ́ ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ nìyàn àgàdàn wọn à ní nǹkan mìíràn máa fi ṣe òǹkà jù ẹ ó ní kódà àbáyáwó láwọ ara ẹni afẹ́kọ́ọ́lẹ̀ òun ni déèdì tá mo yáwó lọ́wọ́ ọmọ ìyá mi ní safar twenty tó di jumada thaniya twenty máa san padà fún ńlá fi máa kà á gbogbo àkọọ́lẹ̀ afẹ́sẹ̀gbéyàwó lẹ́yìn àsìkò báyìí òun láàfin sọ pé tó di rajab tó bá di shaban ìgbéyàwó ọmọ mi àsìkò báyìí ó láfẹ́ ṣòwò mo bẹ̀rẹ̀ òwò lásìkò báyìí ilé àfikà ó ní láfẹ́ dáko lẹ́gbẹ́jọ́ náà làwọn àgbàlagbà fi dáko wọ́n mú oṣù ní ẹgbin àgbàdo wọ́n lágbàdo tá à ń gbé yìí o àgbàdo òjò ni o oníṣòwò tí wọ́n gbẹ̀ ní oṣoojú ọ̀run àgbàdo tá à ń gbé yìí o àgbàdo ẹ̀rùn ni o oníṣòwò tí wọ́n gbẹ̀ ní oṣoojú ọ̀run iṣu tá à ń gbé yìí o ó lásìkò tí wọ́n gbìn àbẹ̀yẹn bá gbìn lásìkò yìí kò ní í hù ó sojú ọ̀nà níjọ́ náà lọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ọlọ́run pé kó lè yàmọ̀ wá kéètò lè nàásì. torí díẹ̀ rájàbù náà wá jẹ́ kanú sojú ọ̀run yẹn jẹ́ ọlá àkọ́kọ́ inú ọlá oṣù rájàbù. ọjẹ́ kan ní oṣù ojú ọ̀run tó sójú tó jẹ́ oṣù Islam tá a máa fi òṣùpá ká ọlá ẹlẹ́ẹ̀kejì tó ń wà fóṣù Rajab ó ní pé wà ní oṣù ọ̀wọ̀ mẹ́rin Ashul sọ nínú ayàtà kan nine verse thirty six ń mínìhà àríbá tọ̀rọ̀m ọlọ́ni ń bẹ́ nú àwọn oṣù méjìlá yìí tó ti lákọ̀ọ́lọ́dún wọn lọ́gbà tó dá sánmà àtìlẹ̀ mẹ́rin ń jẹ́ oṣù ọ̀wọ̀ mẹ́rin jẹ́ oṣù ọ̀wọ̀ ngba Muhammad sasana tó ní tún ṣàlàyé kó náà sọ yìí pé ó ní àdìsí ànábì wa sọ mẹ́rin wo ni bóò láti dáàmà ó ní thalatha tún mutawaliyat thalatha tún mutawaliyatun ó ní mẹ́ta nu mẹ́rin yẹn ó tẹ̀léra wọn ni alukóhàn ká sọ pé nbẹ́nbẹ́ mẹ́rin nu sọ̀wọ́ súnà wa sọ pé mẹ́rin tí nbẹ́rin nu sọ̀wọ́ yìí ó thalatha tún mutawaliyat pé mẹ́ta ń bẹ tẹ́lẹ̀ra wọn mẹ́ta olówó tẹ́lẹ̀ra wọn zulikaada oṣù kọkànlá ọdún àwa mùsùlùmí oṣù ọ̀wọ̀ ni zulihijja oṣù kejìlá ọdún àwa mùsùlùmí oṣù ọ̀wọ̀ ni alimuharram oṣù àkọ́kọ́ oṣù ọdún àwa mùsùlùmí oṣù ọ̀wọ̀ ni àtọ́tẹ̀lẹ̀ àwọn nù zulikaada zulihijja alimuharram ó ní wọ Rajab. mudir ògbọ́n Rájàbù dádúró ni Rájàbù dádúró ni ó wá ní Rájàbù yìí ní jọ́hún lásìkò àwọn jahiliya nígbà tí Islam ò tí ì dé àwọn ọ̀ràn kan ń bẹ wọ́n máa ń pọ́n Rájàbù lé gan-an máa ń pè ní rájàbù tí àwọn àrùn múdọ̀rì máa ń pọ́nlé ó ní oṣù ọ̀wọ̀ ni bayna jùmọ́dá wa ṣàbàn ń bẹ láàrin jùmọ́dá àti ṣàbàn ẹ̀rí ń bẹ láàrin oṣù kẹfà àti oṣù kẹjọ. imam ahmad ọgbà àdìsí imam bukhari ọgbà àdìsí imam abu dawud ọgbà àdìsí wa torí díẹ̀ rajabu jẹ́ ọ̀kan ní oṣù ọ̀wọ̀ oníbèrè wa lè béèrè pé malimurad bilasul hurum kí ni agbàlérò islam gbàlérò pẹ̀lú oṣù ọ̀wọ̀ àkọ́kọ́ tààrí mulikita lè fi. tààrímù al-qitalu fi ịwọ ni a ò gbọ́dọ̀ já ogun ń bẹ̀ ọlọ́run bá ogun jíjà léèwọ̀ ní oṣù ọ̀wọ̀ látàyé Ibrahim alayhi salam inú súnà ìlànà Ibrahim ó ní pé èèwọ̀ ni a gbọdọ já ogun nínú oṣù ọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn. pé kí ìjà ogun ń bẹ àgàwà tá a bá jẹ́ mùsùlùmí. lóye pé àwọn lárúbáwá wọ́n jogún ẹ̀ ládàáyé Ibrahim bí wọ́n ṣe wá máa gbẹ̀san lórí ẹni ó bá ṣẹ̀ wọ́n tí wọ́n sì máa ń ja àwọn àjà oríṣiríṣi ogun oríṣiríṣi ni máa ń bẹ láàrin wọn tí ẹnìkan bá pa ẹnìkan láàrin wọn bàbá ẹ̀ ló pa ni o ẹ̀gbẹ́ ẹ̀ ló pa ni o Mama ẹ̀ lọ́pàá ni o àbúrò ẹ̀ ni o tí wọ́n ní kíkàn gbẹ̀sán padà sùmọ́ tí ọ̀kan ní oṣù mẹ́rẹ̀ẹ̀rin bá ti lè lé kò ní pa ala àti bọ́sùn ló sọ̀wọ̀ yóò pàdé ẹni tó pa bàbá yóò kọjá lẹ́gbẹ̀ẹ́ a sì bí ìgbà tí ò rí a pàdé ẹni tó pa bọ̀ọ̀dá kọjá lẹ́gbẹ̀ẹ́ a sì bí ìgbà tí wọn ní kí a ní à ń bẹ ní oṣù ọ̀wọ̀ tá a gbọ́dọ̀ já. nígbà tí ọlọ́ba Allah tó rán ànábì iṣẹ́ sallallahu alaihi wasallam inú àwọn àṣà tí ànábì bá ni pé ìwọ ni ogun ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú oṣù ọ̀wọ̀ tá a sì mọ̀ pé ọgbà ní alukurani ti sọ wípé anabi muhammad sọlọlọ alaihi wasallam ìlànà anabi ibrahim ni ó mú tọrọ tọ́lọ́mọsọ́nà alukurani pé ìlànà ibrahim ò ní kiri anabi tẹ̀lé. òun wa wá fọwọ́ sí ẹsẹ̀ náà gbà àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn o a ò ń bẹ̀ nínú tí ogun jíjà lé bẹ̀. owó àdìjọ́ kan anami wa Abdullahi bin Jash jáde lọ láti lọ sí alami. Si kí wọ́n káàkiri ìlú Madina àwọn ọ̀tá tí wọ́n bá fẹ́ wọlé kí wọ́n bá mọ bí wọ́n ń gbà bọ̀ wọ́n wá sọ fún àwọn ọmọ yòókù ọwọ́ aléde kọ̀ yẹn lọ nígbà kọ̀ wá jáde lọ ọwọ́ á ṣe dédé inú Rajab wọ́n wá gbà yìí pé lọ́dún yẹn pé Rajab twenty nine ni tó jẹ́ twenty nine ṣàbánu sínú sọ̀wọ̀ làwọn ọ̀tá yẹn wá fẹ́ dá wọn lọ́nà ní a bá ní wọ́n bá sọ fún olórí ogun pé àwọn tó fẹ́ dá lọ́rùn pé sínú rájàbù làwọn rájàbù ti tàn pìtàn látànà àti rájàbù ti tàn àsọkọjọ́ kan ló bá dìjà iná pa kánú kẹfẹ́ rí ló bá di ariwo pé ah, àṣírọ́lẹ̀ ń pa tẹ́lẹ́sìn Ibrahim lẹ́tẹ̀lé ṣé ẹ̀sìn Ibrahim tó ní èèyàn gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní Rajab láriwo bá ariwo sọ olórí ìta aran lọ abdulhamid josh yẹbẹtẹ gbọmọ lónìí náà lọ́wọ́ ó bú sẹ́kún pọn ti dáràn irú àwọn làwọn wù yìí nígbà tí ogun jẹ́ èèwọ̀ téèyàn gbọ́dọ̀ pààyàn làwọn pààyàn kálukú sunkún yaba lulu kí wọn tó délu madina àwọn anabi bá ànábì kọtán díẹ̀ ebo ní nana ànábì ibrahim ló wà ó ní táwọn èèyàn rẹ ṣe nígbà abdullahi ibn jasin náà dé síwájú ànábì ẹkún ànábì ní. ọ̀ràn lélẹ́yìí ọ̀ràn lélẹ́yìí irúfin lélẹ́yìí ó wá bá abúlẹ́bùnú jáàsì wí gán ó ní àwọn ọmọ àwọn rò pé òsì rájà bó ń ta ni àmọ́ pé inú rájà bó láwa ani Muhammad sọ̀sálà ó wá lọ sanwó ẹ̀mí fún wọn tí wọ́n pa èèyàn wọn tó ń pè ní díyà tó ọba sanwó ẹ̀mí fún wọn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ inú Abdullahi ibn Jahsh ò dùn inú gbogbo mùsùlùmí ò dùn inú Ànábì gan ò dùn Jibril bá dé pẹ̀lú ayé àánú Al-Qur'an Karim láti wá dá sí ìṣẹ̀lẹ̀ náà Quran chapter two verse one ninety four. àti Quran chapter two verse two seventeen. ọlọ́run fi dá sí kí lọ́run wá fi dá sí ọlọ́run yasalunaka anishal haram wọ́n láwọn èèyàn máa wá bèrè ànábì léèrè nípa oṣù ọ̀wọ̀ kìtàlẹ́ ń fi sódà kéèyàn jagun bẹ́ẹ̀ sódà kápá èèyàn bẹ́ẹ̀ wá wá bèrè ń pẹ́ kóòlì sọ fún wa kìtàlẹ́ ń fi nǹkan bí irun kéèyàn jagun ń bẹ kéèyàn pààyàn ń bẹ nítorí tóbi lọ́dọ̀ lọ́ni o èèwọ̀ ni tó ti wà ládàáyé Ibrahim ṣùgbọ́n o bó ṣe jẹ́ ìwọ̀ náà tó wàsọ́dún an sabilillah wàsọ́dún an ṣùgbọ́n àwọn tí wọn ò jẹ́ kí àwọn èèyàn sin Ọlọ́run ìdínà àwọn yẹn láti sin ọlọ́run wa kufurun bihi àti ìṣe kèfèrí sọ́lọ́run wal masjidil haram àti ìdí àwọn èèyàn lọ́nà láti lu wọn sáṣẹ ọlọ́run gbogbo ìwà tọ́lọ́ bá ń ka ìmẹ́tẹ̀ẹ̀ta ìwà wọn kèfèrí mọ́ka ni wọn ò já àwọn yẹn sin lọ́run wọn àgbọ́ lọ́wọ́ bá gbọ́ wọn àjá àwọn yẹn wọ mọ́sáṣẹ ọlọ́run wa khiraju alihi minhu àti ilé àwọn aráàlú kó lu wọn káwọn ará maka lé àwọn wọn lé maka lọ lu Madina ọlọ́run ní akbaru indalahi ìyẹn tóbi lọ́dún wọn ọlọ́run ju kéèyàn pa àyàn lóṣù o tobi tóbi lọ́dún wọn ọlọ́run wà lè tó akpọ̀ mìnàlẹ́ kọ́tìl kéèyàn máa da àwọn èèyàn láàmú ká dá fìtínà lẹ̀ fún wọn gbèsè ayé wọn lọ́dọ̀ wọn ọlọ́run ó ju kú lọ. wàhálà tẹ́yìn kèfèrí kó àwọn mùsùlùmí sí ó ẹ̀jẹ̀ ń pa láàrin lọ. ní àná Muhammad sọ̀sálà ó ní kí Abdullahi ibn Jaz kó nojú ẹ̀nu àtàwọn mùsùlùmí yòókù pọ̀ lọ́wọ́n bá ti fọ̀ wọ́n mọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣe ń tó tóbi ìwà àwọn kèfèrí gan burú jù ẹ̀ lọ. ṣùgbọ́n kókó ọ̀rọ̀ náà ni pé oṣù ọ̀wọ̀ ni tí a kì í já ń bẹ̀. àyàfi báwọn àáfàá wa ní táwọn kìfẹ́ bá wá lo àǹfààní wípé àwọn mùsùlùmí kì í já ní oṣù ọ̀wọ̀ tí wọ́n á já lù wọ́n lójijì wọ́n láti retaliate. ṣùgbọ́n èèwọ̀ ni àwọn mùsùlùmí ò bẹ̀rẹ̀ ogun ní oṣù ọ̀wọ̀ pẹ̀lú kèfèrí tó bá di pé ó bá di pé kájagun láàrin ara ẹni mùsùlùmí ò bẹ̀rẹ̀ ogun ní oṣù ọ̀wọ̀ ìjọba wa lu àǹfààní yẹn pé ah mùsùlùmí ò ní jagun ló sọ̀wọ̀ ẹja lọ bá wọn àwọn àfa onímọ̀ ẹ̀sìn wọn náà mùsùlùmí láti retaliate. inú tí oṣù mẹ́rin ẹbí jó sọ̀wọ̀ ẹlẹ́ẹ̀kejì tó tó fi jẹ́ oṣù ọ̀wọ̀ òun náà ní pé àbòsí ṣíṣe ń bẹ èèwọ̀ ni. E bí àbòsí ṣe jẹ́ ìwọ̀nú gbogbo oṣù tó bá tó wá jẹ́ oṣù ọ̀wọ̀ ó tó wá lé sí i lẹ́ẹ̀fìrí láyà àdákọ́kà suratu tawba quran chapter nine verse thirty six ọlọ́sọ pé ọlọ́ni fàlà tẹ́fìlìmù fìhínà ẹ gbọ́ ṣàbòsíra yín o nínú àwọn oṣù ojú ọ̀run àgàgà àwọn oṣù ọ̀mẹ́rin. tíyàn bá yàn yàn jẹ inú shaban ó yàn jẹ inú sọfà ó yàn yàn jẹ inú rọbìlà awal tí o bá ti jẹ́ kanú oṣù ọwọ ìyàn jẹ́ sì kéré lọ́dọ̀ ọlọ́run tọ́gbẹ́nu oṣù ọ̀lọ́bá lọ wá yàn yàn jẹ dọ́bù níyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà wá ní sẹ́ẹ̀rì náà lọ́lá ń bẹ̀. bí ẹ̀ṣẹ̀ ṣe tóbi ńbẹ ká dẹ́ṣẹ̀ nú ẹ̀ ṣe tóbi bẹ́ẹ̀ náà ni ká ṣeré nú ẹ̀ tóbi tí àwọn bá yan náfìlà nílànà tí Islam ń fọwọ́ sí nínú ọ̀kan ní oṣù ọ̀wọ̀ dọ́bù lẹ̀san rẹ̀ wájú Ọlọ́run tó bá ti ṣẹ̀ Ọlọ́run ọba bá rúfin kan inú oṣù ọ̀wọ̀ dọ́bù náà nìyà rẹ̀ wájú Ọlọ́run rájàbù náà jẹ́ kanú ẹ̀ ọwọ́ àánú àsìkò fi ṣe rere dáadáa. ó wà nù àlùdá àfi jìnnà sí aburú bóyá pé gbogbo àwọn mùsùlùmí jìnnà sí aburú bá tó wá dín lóṣù ọ̀wọ̀ ìjìnnà sí aburú ẹ̀ gbọdọ lékè nkà gbogbo àwọn mùsùlùmí ṣe rere tó wá dín lóṣù rere lékè nkà. gbogbo eléyìí òun náà ni kó sí ní oṣù tí oṣù náà kàn di ọlá kejì ọlá àkọ́kọ́ ọjọ́ kan ní oṣù ojú ọ̀run ọlá ẹ̀kejì ọjọ́ kan ní oṣù ọ̀wọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú ọlá tó ń bẹ fún Rajab ó ní pé anna asra allah subhanahu wa ta'ala bi abdihi muhammadin sallallahu alaihi wa sallam min masjid al-haram ila masjid al-aqsa. ó ní pé inú oṣù ọ̀wọ̀ inú oṣù rájàbù yìí léyìí tó lékejù ní ọ̀dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn níbi tí ẹnu àwọn àfáà pọ̀ sí jùlọ ni pé ìrìn àjò rẹ̀ mílẹ́kún tí ọlọ́run bá mú ànábì ṣe lálẹ́ inú oṣù rájàbù ni ó wá jẹ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n òru tó kù bí ijọ́ mẹ́ta tó sì yóò délẹ̀ ìrìn àjò tọ́nà ọba àlekẹ́ ọlá sọ fún anu suratu Isra tọ́nà fi sọ sura kan lórúkọ Quran chapter seventeen láyà àkọ́kọ́ tọ́nà pé subhana alladhi asra bi abudihi layla min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina wa samil basir mímọ́ fún Ọlọ́run tó mú ẹrú rẹ̀ sìnrìn àjò òru láti mọ́sáàsì ọ̀wọ̀ tí ń bẹ lu Mọ́kà lọ sí mọ́sáàsì tó jìnnà tẹ́fẹ́tẹ́ sí lu Mọ́kà tí wọ́n pè ní mọ́sáàsì Al-Aqsa tí ń bẹ ní Palestine ọlọ́ni alladhi barakna hawla ètò ìgbà jẹ́ kí orí àwọ̀ ọlọ́run yípo ẹ̀ ọlọ́run ní mọ́sáàsì Palestine yẹn ìbùkún wọn ọlọ́run ìkẹ́ wọn ọlọ́run ó yí gbogbo ẹ̀ láyìíká ni ọlọ́run wa nítorí kí ni a fi mú ìrìn àjò yìí linu riya min ayatina afẹ́fẹ́ hàn ní àmì àwọ̀ ọlọ́run ìnáwó sẹ́mi ló bá sọ yìí tó bọ́lá ọba ti ń bá yín sọ̀rọ̀ yìí sẹ́mi ọba ti gbọ́ gbogbo ohun tí kálukú ń wí sí ànábì ni gbogbo ohun tí ń wí sí ẹ la tí ń sọ ń pa ẹ̀sìn ẹ gbogbo ẹ̀ ló ń gbọ́ bàṣí gbogbo ẹ̀ ló ń rí wọ́n pè ní ìrìnàjò rẹ̀ mílẹ́kún nígbà tí ilé ayé fún máa ní Muhammad tí ara maka kọ́ tó tún lọ sí tọ́ìf tawọn ará ti kọ́. tí ó rò na kò to àbáyọmọ́ ọba rẹ̀ pé ọlọ́run ìrẹ́lọ́ba àwọn ọ̀lẹ́ mi báyìí orí ààbò táráyé fi kàn mi ò mọ̀ bóyá iṣẹ́ tí mò ń jẹ́ mo ṣe bó ń bínú bó bínú mi ò mọ̀ ṣùgbọ́n tó o bá ti lé bínú sí mi o bá ti yọnu sí mi gbogbo ohun tí ń ṣe mí yìí mo fara mọ́. ó wá fẹ́ sùn ìjọ náà báyìí lálẹ́ Jibril bá dé ya Muhammad kó ndé tawadda lọ́ọ̀dẹ sálùwàlà lọ́ba dì lọ́ba lọ sálùwàlà mbọ̀dà lọ́ba rí i ẹranko náà ń pè ní burak olóba ní kò ń gùn erika ló bá gùn láì láì láì láì láì lóru masalasi jẹ́ òdiri mọ́sálásọ́ ló bá débẹ̀ bí ó bá sọ ẹranko mọ́lẹ̀ ó nígbà tó ń débẹ̀ ó ní gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n jíṣẹ́ fún tí wọ́n ti jíṣẹ́ ne wa to ayi jibiru wani takadam pasiwaju wasọli bihi kinu kun wa wani fasọlẹ to bi yọrọ k'a tẹ ne sọ ye musulmi wani fasọlẹ to bi yọrọ k'a tẹ o ni mo kira ka méjì fún wa sallallahu alayhi wa sallam dọba kinu tan yiri b'a to ni ọya. Oh, yeah òkúta ìgbẹ́sẹ̀lé lọ́wọ́ gbẹ́sẹ̀lé abífẹ́ odùsẹ́mà jibril bá sálámà sáwọn ará sámà wọn ni mọ̀ máàkà ó ní mọ̀ Muhammad tani bẹ pẹ̀lú mọmọ pẹ̀lú mi ursula iléyìí sọlọ ni ọwọ ni oníbẹyìn lọlọ ni ọwọ ni ní bá sílẹ̀kùn fún un sánmà kìíní sánmà kejì sánmà kẹta sánmà kẹrin sánmà karùn sánmà kẹfà sánmà keje n kò wá dé sánmà keje wọn á mú un lọ wọn á kan ó ní ó na ansar ìbílẹ̀ ní rẹ̀ Muhammad bí mo dé yìí àṣẹ ọlọ́run ọba tó fún mi ò kọjá bí tí n bá gbẹ́sẹ̀ kọjá bí màá jóná ni ṣùgbọ́n òdi ìdìbì tó lọ máa lọ bá anabi ní Jibril àkàbà yẹtùrùkù sọdíkù sọdíkọ́hù ṣé báyìí ni ọ̀rẹ́ fọ̀rẹ́ rẹ lẹ ọkọ̀ sàlám ṣé ibi tó fi mílẹ̀ sílẹ̀ ó ní bí yóò ṣe rí nu ẹni ó ní mú ọ wá gbogbo òrìn àjò mi ọgbọ kọjá bí tí n bá gbiná lóko. ṣùgbọ́n o ti ọlọ sáàmà lọ bá anábì wa lọ ọlọ́ni fáwọn ilẹ̀ abúdíhì ma àwòhà ọlọ́run wa ní òun bẹ̀rù ń sọ̀rọ̀ tó fẹ́ sọ tí ò bẹ́ẹ̀ dàkà sọ ń gbọ́ sọ̀rọ̀ tán ó bá tó padà bí ti wá jìbìrì tó ń pa jìbìrì wa pàdé ẹ̀ mbẹ́ ọwọ́ elélele ó tún wá padà sí Palestine ó tún gọ́ọ̀lù burak ó tún padà sí Maka lálẹ́ ọjọ́ kan. ìrètí wọn rẹ pé Maka sí Palestine tí wọn bá fẹ́ rìn láwọn lárúbáwá ẹ̀sìn tó bá sáré àlọ ogójì ọjọ́ àbọ̀ ogójì ọjọ́ ànábìlọ lálẹ́ ọjọ́ kan. lọ́nà sọ pé subhana lẹ́bi mímọ́ tó tó fẹ́ẹ́ tó ẹrú ẹ̀sìn ìrìn àjò alẹ́ ìrìnàjò kàyéfì nínú sùrájàgbé náà ni ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n. ẹlẹ́ẹ̀kẹrin nínú ọládé ń bẹ fún rajab anafihi furidatu salawatul khams ala ummati muhammadin sallallahu alaihi wasallam nínú oṣù yìí ní alẹ́ ọjọ́ tá a sọ yìí. wákàtí márùn tèmi àtẹ̀yìn kílé ní ìjọ náà ló bá sọ di ọ̀rọ̀ yàn gẹ́gẹ́ adé sanu gbọ́dọ̀ Malik ó ní ànábì ní wọ́n ṣe ìrun lọ́rọ̀ lémi lórí àti gbogbo àwọn àlèhùnmọ̀ mi irun márùn lójúmọ́ wákàtí márùn tá à ń gbé ànábì dé lójijì kò sí lèèyàn mẹ́fà pàṣẹ lọ́rùn sàmà àlékún sàmà ti parí sátìyàn náfìlà kò wá ní gbásìkò kan ọba yẹn lọ́sàn-án ọba yẹn lálẹ́ sọdẹ yẹn náfìlà kò sí tó márùn ìrìn àjò ti gbà inú oṣù yìí ni nígbà tó dé tí ni lọ yẹn tó wá débẹ̀ bá ni fàáhùhà ilà nítorí òun fẹ́ bá ẹrú òun sòun sọ. ọwọ́ ń bọ̀ tí ọ̀bẹ nìkan sọ nítorí òun bá sọ. adé lọ gbogbo sánmà kọ̀ọ̀kan ló bá anábìá ni Musa wa alayhi wa Musa nìkan ló ọba anábìá lẹ́nu níbi tí ń bọ̀ kí lọ́lọ́wọ́ bá rẹ fún ẹ olówó fún mi tọ́pọ̀ olówó fún mi ní irun márùn irun àádọ́ta irun àádọ́ta ó bẹ́ẹ̀ ó sì ń lọ béèrè kóbọ̀ ó sì yẹn máa ń béèrè ni ó yẹ kó lè béèrè o tọ́ ẹ pé àwọn èèyàn lọ́fẹ́ lọ́ọ́ bá lò bọ́ ọ bá dé orílẹ̀ ayé ìwọ nìkan lọ́mọ kí àádọ́ta o òun rẹ ní bẹ́ẹ̀ kí o òun lóòótọ́ àwọn rẹ bẹ́ẹ̀ kí ó ṣùgbọ́n ọláǹfààní ìsìn sámàkánná ń lóyin ò ti kọjá ń bẹ̀ tó bá ti padà sórí ilẹ̀ yẹn tán ò lè padà wá mọ́ o àǹfààní kò tó tó nínà rẹ o yá àti padà láti bí kò lọ sọ fún kó bẹ́ẹ̀ dínkù ó bá padà lọ ọlọ́ni kí ló tó ìrọ̀ ọlọ́run àádọ́ta àrùn pọ̀ pẹ́kọ̀ bá ń dínkù ní ọlọ́run mo dín márùn kù fún ẹ̀ okù márùn dín ní àádọ́ta okù 45 ló bá padà sọ́dọ̀ Musa ó ní mo mọ̀ pé lọ́dọ̀ ọlọ́run ó ti bá ń dín márùn kù mẹ́ ah ewúlẹ̀ e, e, e, fanú èje márùn péré ó tún padà lọ tún padà lọ otu tún lọ wọ́n tún di kú otu ó padà musa musa o tí ìmọ̀ lọ nwa wá nwa mbọ nwa nlọ nwa mbọ. ní dị ma bọ̀ ní wá ń lọ mi ò lè yí padà mọ́ ìdí mọ́kànlẹ́sẹ̀ ni pé irun kọ̀ọ̀kan tẹ́ ẹ fi gba láàdá mẹ́wàá láàdá mẹ́wàá ọ̀nà márùn láàdá mélòó ni márùn ọ̀nà láti lọ kíyó márùn tó ànábì bá wa dínkù láàtún lè kíyó ẹlòmíì jimá tí ó kì í ní kò kírun láti jimá nìkan ní máa kí lọ́sẹ̀ àríwá láì tààlà mi lè fi jimá ṣeré mẹ́rin yòókù wá ń kọ́ torí díẹ̀ àánú ni ànábì ṣe fún wa àánú lọ́nà bá ṣe fún wa tó bá ní dínkù sí márùn ká má fi wákàtí márùn ṣeré oṣù ìlọ́lọ́wọ́n bá lékẹ́ ọlásọ́dọ̀ ọ̀ràn yẹn lè wá lórí. lọ́dún náà bákan náà nínú ọlá tó tún fẹ́ bú oṣù Rajab òun náà ní pé òun lóṣù tá a fi múra lẹ̀ di Ramadan oṣù tá a fi múra lẹ̀ di Ramadan Ramadan dẹ̀ súnmọ́ ọ̀kan náà àwọn àfa Islam ó ní ṣáàrù rọjàbù ṣáàrù rọjàbù ṣáàrù gọ́rọ̀sì zẹ́rẹ̀ ó ní oṣù tá a máa fi gbin irúgbìn ni kí ni túmẹ̀ ní tá a bá fẹ́ sínú Ramadan oṣù tá a bẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ oníṣẹ́rù ṣàbán ṣàrù zẹ́kẹ̀ zẹ́rẹ̀ ó ní oṣù ṣàbán láàfi fún mi sùrùmí tá a bá gbìn ó ní ṣàrù Ramadan ṣàrù hisad hisad zẹ́rẹ̀ ó lóṣù Ramadan láàfi kéré ń tá Rajab tá a Shaban kini ni tuma yẹn mo fẹ́ kí alukwani dáadáa inú Ramadan ìgbà tí o ti bẹ̀rẹ̀ rẹ̀ ìgbà tó ti bẹ̀rẹ̀ rẹ̀ kó bẹ̀rẹ̀ pẹ̀lú júùsì kan tó wà Shaban kó di júùsì méjì tá Ramadan yóò ti yọ dáadáa lẹ́nu mo fẹ́ ṣe sàárà mo fẹ́ fún àwọn èèyàn lóúnjẹ sínú àsìkò tí ẹ ti bẹ̀rẹ̀ rẹ̀ rí yóò ti máa practice mo fẹ́ máa kírun òru dáadáa ìgbà tó ti bẹ̀rẹ̀ rẹ̀ rí lé gbogbo àwọn àfa Islam tí wọ́n jẹ́ àfa gidi tí wọ́n máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run nínú Ramadan Rajab tó ti bẹ̀rẹ̀ preparation rẹ̀ bọ́n àfa àtàwà bá lò láwọn afa ńlá láti wọ́n ti lọ kódà àwọn èkó yàn ń ké nù rájà bọ́ba wà ń lọ ilé ọ̀n lọ ṣiṣẹ́ ni wọ́n á ní lọ wò tí àyẹn mùjáládé mẹ́ẹ̀ẹ́dógún ni ìyẹn pé bọ́lùm mẹ́ẹ̀ẹ́dógún ni fọ́lùm kẹta lọ́gbé wa ọlọ́mọ gbé ọyà bá ń sí ọmọ sí ìṣẹ́dọ̀ lọ bá wọn sínú tó kún wọn múra Ramadan lọ́nu ni wọn fi ní sọ̀sọ́kú sọ. inú wọn fi ní sọ pé kò sọ̀rọ̀ wọn ò fi ní wí wọ́nran wọ̀nran tọ́mọ̀ ìjọba ti sìn kẹ́kẹ́ lọ́pọlọ wọ́nran wọ̀nran lè wọ́n máa wí bàtà bàtà kò ní tò gbẹ́nà láwọn arẹ́ ń tá bù ú ńgbà àtọ́ bàá rí tó wí òní búyàn ńgbà bá gbẹ ọ sọ̀rọ̀ wákàtí méjì ẹ wàá rí inú máa kí olówó wá kí kí kí kí kí gbogbo ẹni tí wọn jọ pàdé lóde súná tí ò kí dáadáa yóò bu ẹ olówó tí ọ̀nà tiẹ̀ dáadáa á bu àfa tí wọn jọ tí wọn jọ sira wọn lé ń á ti ká gbogbo ẹni dáhùn rọdún yìí tó kù sọfẹ wàrà para yé tó kù kò múra láti nu Rajab gbogbo eléyìí ni àwọn ọlá tó wà ní oṣù yìí. bó ṣe wá lọ́lá tó yìí bẹ́ẹ̀ la wá rí àwọn àdáálẹ̀ oríṣiríṣi táwọn mùsùlùmí dáálẹ̀ ń bẹ́ẹ̀ omi àdádálẹ̀ jọ̀njọ̀njọ̀njọ̀n ni. níjọ́ lọ́rùn àwọn lárúbáwá wọ́n máa ń pẹran fún Rajab tó sùn yẹn bá ti lé wọ́n lọ pẹran fún un bùlábà wọn jọ́nà lọ wọ́n pẹran fún un wọ́n ń pẹran yẹn ní àtìrà wọ́n fi ń pọn Rajab lé ńgbà Ànábì dé lọ sọ pé la àti ra tafili islam tó sọ̀rọ̀ ó ní kò sí ìmọ̀ pẹran fún sùrájà bínú islam nígbà tí gba islam yóò kò sí ìpẹran fún oṣù rájà. arabi tí wọn gbà kọjá àlàlà rájà bù nìyẹn níjọ́ bẹ́ẹ̀ náà làwọn lárúbáwá ń jọ òun wọn máa ṣe umura rájà kódà wọn tó ṣe dì sìn wọn ń pè ní umura tó rọjà bí ìyẹn bídíà kí agbọ̀n fẹ́ lọ ó tún pé èèyàn lè lọ sí umura lẹ́ni time mọ́tò pé torí kó sọ́ra jábù rí mo fẹ́ lọ sí umura nú ẹ̀ kà níyẹn ni pé mo lọ sí umura rájà bídíà ni ó sì wà lọ́dún alárúbáwá gan-an láti àná lọ ni mọ́kà ó ti kún káàkiri wọ́n fẹ́ lọ sí umura rájà fẹ́ lọ sí umura rájà wọ́n wá láti Kuwait wọ́n wá láti Bahrain wọ́n wá láti Qatar wọ́n wá láti Imarat láti Egypt láti gbogbo káàkiri bẹ́ẹ̀ láfíríkà Senegal Mali bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni Pakistan Indonesia Malaysia wọn náà bẹ́ẹ̀ lọ sí umra rajab bídíà ni kéèyàn lẹ umra rajab ṣùgbọ́n kì í pé umra jẹ́ ìwọ̀nù rajab kí ká sọ pé ẹ wá lọ sí umra rajab o ah mi náà fẹ́ lọ sí umra rajab o mi náà fẹ́ lọ sí umra rajab o ẹ̀sìn wọ̀fẹ́ bẹ́ẹ̀ bídíà kan ni inú bídíà tó tó wà ń bẹ́ẹ̀ òun náà ni sọ̀lá tọ̀rọ̀ gáà wọ́n nínú kájà máa ń kí ní irú èní wọ́n máa ń kí àmì ti kí tiẹ̀ lánàá alamisi àkọ́kọ́ abijima àkọ́kọ́ wọ́n sọ̀rọ̀ dọ̀rọ̀ gáàbù wọ́n nínú táwọn fi ń wá dáadáa lọ́dọ̀ ọlọ́run ogun raka ni ẹ̀rí lẹ́yìn fàdákùlù Allah àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ bí wọn afọ aládé wọn ní àdáadáa lẹ́ni kọ̀lákọ̀ọ́lẹ̀ lọ́dọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni tó bá di òru kẹtàdínlọ́gbọ̀n tá a sọ yẹn àwọn èèyàn máa ń lẹ́lẹ́ mọ́jú wọ́n náà ń ṣe ìtìfáàl lailatul isra wal miraj wọ́n lẹ́ mọ́jú pé òru ọjọ́ tí ànábì gun sánmà lọ ìyẹn wọ́pọ̀ lọ́dọ̀ àwọn oníṣúfì máa kọ̀dọ̀ríyà tìjàní àwọn máa ń ṣe bídíà ni ètò wa kan gbogbo wa gbọ̀ngbọ̀n ó ní ìdá abalọ́dọ̀ yẹn àgbàlagbà tẹ́ǹpẹ́ láàwẹ̀ arúgbó wọ́n ní oṣù àwọn arúgbó lọ́wọ́ ayé o oṣù àwọn arúgbó lọ́wọ́ ayé arúgbó tí ọlọ́wọ́ bá ní téèyàn bá ti dágbó kọ́mọ́ gbá àwẹ̀ làwọn wá láàwẹ̀ fún tiwa. wọn abẹ́rẹ́ láti ìjẹta tó gbóhùn lọ́jọ́ kẹta yọ gba gbogbo ẹ̀dílẹ̀ tó di tó ramadan agbadilẹ̀ àtúgbà mẹ́fà sí yọ máa ninety six ẹ lè rí bí wọn ti sọ pé kéèyàn gbààwẹ̀ oṣù méjì ra àwọn anú ẹ̀sán mùsùlùmí àfẹ́ńbá jẹ́ kírímínà ni máa ń gbàwé oṣù méjì tẹ̀léra wọn nù ẹ̀sìn àwọn mùsùlùmí bọ́yọ̀ pààyàn tó wá fẹ́ sọ̀tàràn bọ́yọ̀ báyàwó ẹ̀sùn ní ọ̀sán Ramadan tàbó fi ẹ̀yìn ìyàwó ìjòyà rẹ̀ inú àwọn àtàràn ni ṣàárẹ̀ ní mọ́tàbíàì ṣùgbọ́n ẹ̀sìn wọ̀ta kó kéèyàn gbàwẹ̀ nínú ẹ̀ nínú àwọn oṣù anabi sọ pé súnmọ́nà lọ́rùn wọ́tòrọ́kù súnmọ́nà lọ́rùn wọ́tòrọ́kù súnmọ́nà lọ́rùn nàbí bàbá kọ̀rọ̀ dọ́wọ́ lè rè pé sẹ́yìn ò lè gba àwẹ̀ rárá ni ó lè yàn gba àwẹ̀ ní síyàmù àyàmì wọ́fítọ́rọ̀ àyàmì ká gba àwọn àwẹ̀ ọjọ́ kan bẹ̀ ká sin láwọn ọjọ́ kan bẹ̀ àgàwá tá a máa ń gba monday thursday thursday monday bẹ̀ a lè gbà lẹ́yìn náà thirteen fourteen fifteen rẹ̀ a lè gbà sọ pé ah, mina ń gba rajabu ni ah, ọdọọdún máa ń gbà kódà mo jogún ẹ lọ́dọ̀ bàbá bàbá mi ni yá mi bí àdáadáa lẹ́ni tí ò ní àkọọ́lẹ̀ kankan kò bá súnà anábì mu sallallahu alaihi wasallam eléyìí iná ní díẹ̀ nínú tí a lè sọ fún wa nípa Rajab kọlọọba àlekọlá kó gbà á níjọsìn fún wa gbogbo dáhùn sí ní pẹpẹ fún síwájú Ọlọ́run ọlọmọdé àlọ àláyà Ọlọ́run kó sì fún alẹmí gígùn Ramadan náà ti súnmọ́ báyìí ọlọ́njọba aláìbáwa láàyè ká sì péjú gbà á kọlọ́n kó sì gbà á níjọsìn fún wa ká tó rà àdúrà kọlọ́n kó gbàdúrà wa.